orin ijó ìlú ayẹyẹ àríyá lórí mama africa yorùbá lẹ́ẹ̀tì máa jẹ̀gbádùn ẹ̀ mama africa yorùbá channel one two six ó kárí ilé ó kárí oko.